ṣèkà jọ̀wọ́ dákun rántí ọ̀la o àmọ̀dún kì í jìnnà ojú ló pẹ́ sí àmọ̀dún kì í jìnnà o ojú ló pẹ́ sí o òru tó ṣú dẹ̀dẹ̀ yìí o fẹ́rẹ̀ mọ́ òru tó ṣú dẹ̀dẹ̀ yìí o ó fẹ́rẹ̀ mọ́ o ṣèkà ṣèkà jọ̀wọ́ dákun rántí ọ̀la o ṣèkàṣèkà jọ̀wọ́ dákun rántí ọ̀la wọn tí ọ̀la sàn. ẹwà láìmọ̀ òpònú ajá tó ń gbọ́ atẹ́gùn ìpàǹpara ẹ̀ níṣe ló lóhùn pajá àdánilóró ò bá dára rẹ̀ wò náà ò dánilóró. àbọ̀rọ̀ lásán fọmọlúwàbí o ìhòòhò la wáyé náà la ó lọ ilé ayé yìí ò lé kí ló dé ta ayé dogun ẹja ṣe pẹ̀sẹ̀ ilé ayé yìí ò lé o mo sọ ṣẹ̀dá jọ̀wọ́ dákun rántí ọ̀la o ṣèkàṣèkà jọ̀wọ́ dákun rántí ọ̀la o. àmọ́dún kì í jìnnà o ojú ló pẹ́ sí o sọ̀rọ̀ tó ṣú dẹ̀dẹ̀ yìí o fẹ́rẹ̀ mọ́ sọ̀rọ̀ tó ṣú dẹ̀dẹ̀ yìí o fẹ́rẹ̀ mọ́. wọ́n inú ilé ìdára ẹbí ò rọ́dọ̀ tó bá ṣe é ṣe fún ẹ gangan stíríìtì má gba stíríìtì kọjá èmi òun ló kọ́kọ́ gbá mi létí uh, sorry ma mi mọ̀ mọ̀ nà ọwọ́ mi kàn ilé ò tí ẹ fẹ́ máa bẹ̀rẹ̀ ilé olùdó ọmọ àdọ̀tí gbogbo ètò ìsọyẹ kò bọ́ tàbí ra yìí ó ń ṣe èèyàn gidi wọ́n kí ọmọ tèmi ó lù báyìí ẹ́ kò ì tí ìwọlé ẹ̀ o tó bá wọlé ẹ̀ kọ́ wà lọ sọ́kùn kìtì àbí bẹ́ẹ̀ kọ́. mi lè ṣe bẹ́ẹ̀ mọ̀ mi lè ṣe oh. bẹ́ẹ̀ mọ̀ ẹ ẹ kò ní wáyé mọ́. ẹ kò ní ṣẹlẹ̀ náà ni kó má bàa ṣẹlẹ̀ náà ni ni mo ṣe sọ fún ẹ wípé mi ò fẹ́ rí ìwà àtọmọ mi pọ̀ kò lọ́nu rẹ̀. ẹ jọ ẹ jọ máa ẹ ní ìgbọ́ o lọ́ọ̀fẹ́ torí ìfẹ́ tó ní sìyẹn náà o ló ṣe fẹ́ lù pa ló ṣe fẹ́ yé ẹ̀jẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. ní ìmọ̀ mọ̀ mọ̀. olóòfẹ́ ló lù bẹ́ẹ̀ àwọn olóòfẹ́ yẹn yọ lù ẹjọ́ ìwọlé ẹ̀ mo ti rí pé ṣe ni mo ti bí mo ṣe wà yìí nínú ti fẹ́ máa kí mi kọjá bó ṣe yẹ bí mo ṣe wà yìí ojú tí mo dìbà yìí ògbọ́dọ̀ náà bí báyìí. babe tell her now tell her it was a mistake. àbí wèrè lélẹ̀. mo ní kò kọ́ ta. ó ti lọ bí èèyàn. aṣojú mistake ni ìjọba orí ọlá tó bẹ́ẹ̀ fẹ́ kú jẹ rẹ̀ níjẹ̀ gbé ẹkún yẹn kó bí sẹ́gbẹ̀ẹ́ kù ọlọ́run nítorí ọ̀rọ̀ ẹ̀kún ọ̀rọ̀ ẹ̀kún ò sínú ọ̀rọ̀ ẹ̀ o eléyìí ò tó jáde yóò fi ṣe ọkọ o ó kàn fáwọn èèyàn bora lásán ni ẹranko jáde dà sí ni ìwọ náà wo èyí tí ìwọ nù lí ẹ ó kí ẹ mọ́lẹ̀ ó nù ẹ tó yìí tó bá wọlé ńkọ́ ó máa fàdá bẹ́ẹ̀ lórí. mo mì ṣé bó jẹ́ kẹ́ bá wọn parí ẹ̀ ni kó tó jẹ́ kẹ́ ẹ wọ̀ kọ̀kọ̀ sísá mi out ni. mo bó ṣe ronú tí ó ronú bí ẹni tí ò ní làkàyè tí ò lọ́pọlọ àṣọ dẹ̀ nìyẹn ṣé kébì lajú mi lẹ̀ kí táyì lọ kó wọ̀ kó kí ẹgbẹ́ ẹ mọ́lẹ̀ kó pa. Ah, ṣé ẹ gbọ́ ṣé ẹ gbọ́ mo ṣe sọ̀rọ̀ ta ló tẹ̀ gbẹnu ẹ̀ sọ̀rọ̀ ta ló pè ẹ́ sọ̀rọ̀ ṣé mo pè ẹ́ síbí ṣé ohun tó ń ṣe inú ilé òyìn o ti ṣe tán kó tó wá yọnu síbí ṣọbọ ló yọ ké. láṣọ tí mo ní kó ṣe fún mi mo ń lọ ju gbogbo rọ dáadáa sọ́ọ̀mù mọ nǹkan tó ń ṣe kí ló kàn ẹ́ ìlàjú mi lẹ́ẹ̀kí tá àlùbọ̀ kó wọ̀ ṣíọ ó ti lò ó yẹ mo ojú ẹ̀ sìn lójú ẹ̀. Um, ẹ̀gbọ́n sharing my cause of growing up ẹ máa jẹ́ kó yé mi pé the strength of a man is not tested in physical combat but his ability to control his temper. I did not hit her! She slapped me first. But you must have done something that warrants that. Tẹ́ ẹ bá ṣe, òun ò ní react. And um, I, I just uh, pushed her and ó bẹ̀rẹ̀ sí pariwo pé mo ti nà òun nìyẹn. ṣẹ̀rí tẹ́ ẹ bá ní kó ọ̀rọ̀ mi dànù ni ẹ jù mí lọ lọ́jọ́ rí but normal thing tí àbúrò bá ń yá ẹ̀gbọ́n ẹ̀ lọ́pọ̀ lọ́lọ́. rádẹ̀ tó àìkọ́ ọpọlọ tí mo kọ́ ti máa rí nínú ọ̀pọ̀ eh, nǹkan tó lọ́pọlọ ló fẹ́ sọ fún mi. I said mi ò kọ́kọ́ nà she slapped me first then and eh, then I, I just wanted to push her and ó dẹ̀ pariwo pé mo ti nà because I just leave me alone. That's the lady. She wants to be cared for. She, she wants to be pampered. And that is what she's expected of you. You ní kẹ́ let go of pride and all that kẹ́ lọ sílé wọn kẹ́ ṣe lọ apologize. Ẹ máa rò báyà nítorí mọ́mí wọn react and all that. Ó lè jẹ́ be one. ń bí wọn ni. Àbí kílẹ̀ fíw. Kí máa ṣe tèmi I can't even bring myself to loving another person. I can't bring myself to loving another woman. That is exactly what I'm saying ìfẹ́ yìí ṣì wà ń bẹ̀ ṣẹ́rí ẹ̀ bá jókòó kẹ́ relax kẹ́ ṣàtúnṣe and I'm so sure you can do this. I heard I promise. thank mm -hmm. you No, she, she's not breathing. mommy, what? uh, eh, I, I found her here. She, mommy, uh, she's not, she's not breathing. No. Mommy, mommy, mommy. What happened to my mom? No, no, I didn't know. padà o àwọn ọlọ́pàá máa ti wọ́n lè. So, so what do we do? Listen to me. Do you want me to go to jail? Oh! You want me to go to jail? But for good intention. No, it's not good. No. Oh, see, you make put for one day. Ah! Oh, no. This is the first one. What do we do? Hey. Then just cry That's not an option. What? I don't recall. No, no, no, no! I don't recall. I don't recall. I don't recall. I don't recall. iṣẹ́ ìlú ọ̀gá ṣe rí ọmọkùnrin yẹn ẹ sílẹ̀ tí ọwọ́ yín bá bá ìgbọ́dọ̀ sílẹ̀ ìlú ah, kíyàn dẹ̀ wo dídí èèyàn kó dẹ̀ pa ah, ẹ jọ ọlọ́pàá mo mọ̀ pé lè ṣe o ẹ má jẹ́ kó lọ ṣe gbọ́. ẹ wò eh, eléyìí tí wàá lọ́wọ́ tí wàá ẹsibítì kò síbi tí ó fẹ́ gbà lọ àwa máa tún tuntun sàlẹ̀ kò sí láti kí ni ìdí tó fi ṣe irú tó ṣe ẹni tó dẹ̀ ẹran tó tó ṣe aṣọ fáwa ẹlẹ́sẹ̀ kan ò ní jọ láì jìyà ṣùgbọ́n tí fẹ́ kẹ́ mọ́ ni um, ẹ̀yin ní ti fi ọkàn yín balẹ̀ ẹ wò investigation lọ lọ́wọ́ ìdí tó fi ṣe kíní ìyá sọ fún wa tó ti yé yí báyìí ìyẹn bẹ́ẹ̀ sẹ́rí kò wọ́n ṣe kẹ́ dìde ní sìkẹ́ jáde kẹrin ọmọ àpariwo káàkiri wípé àwọn ọlọ́pàá ti wá wípé wọ́n sọ pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ another investigation ẹ má sọ fún anybody gbogbo wa pátá nǹkan tá a bá ti rí tẹ ẹrí lé ní ta lè sọ ẹjẹ tó dúró sí tó ti yé rí sí. then any àlejò tó bá wá yín wá sínú ilé yìí ẹ mọ̀ ni ẹ ò mọ̀ ni kò gbọdọ̀ kọjá sitting room yìí tó ti yé yín nísìnyí máa sọ ìgbésẹ̀ wọn kò jù bẹ́ẹ̀ lọ. ọlọ́wọ́ àwọn ìyàtọ̀ òkè ọlọ́wọ́ àwọn ìyàtọ̀ ojú mìíràn máa bá yín náà sí ẹ má ronú púpọ̀ sọ̀rọ̀ mi ti lórí ẹ̀yin náà rí nǹkan táwọn ọlọ́pàá sọ ń sìn lágbára ọlọ́run wọn máa yanjú ẹ̀ èmi náà dẹ̀ ní fi nílẹ̀ ṣe ti gbọ́ màá máa yọjú síbí lóòrèkóòrè ṣe gbọ́ ọlọ́run àdúró tì mí ṣé ìwọ máa dúró ni àbí àjọ máa máa lọ. I will stay. I will stay. Okay. Ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ó dàbọ̀. Ó ti tó ẹ̀ ó ti tó ẹ̀ nà kí ló ṣẹlẹ̀ ó ti tó ẹ̀. káàsán ẹ jọ ẹnìkan ni mo béèrè but a residential address ló fún mi i'm so surprised at what i'm seeing uh, drinking ban mi bí àbí. alright ẹ jọ ẹni tí mo béèrè ó ga ó dúdú ó sì ń gbọ̀nlẹ̀. ó dúdú ó ga ó sì gbọ̀nlẹ̀ excuse me sir hòtẹ́ẹ̀lì níbí báyìí sẹ́yìn tẹ́ ń béèrè ẹ̀mí ò lè mọ̀. yẹ́ẹ̀ mo mọ̀ pé hòtẹ́ẹ̀lì ni but mi ò mọ̀ bí i àwọn regular customers yín bẹ́ẹ̀ I lẹ́ni bọ̀dẹ̀ tó ní irú futures yẹn very tall. Money will tell anybody. báyìí a ní kọ́sọ́mà tó pọ̀ tó máa bára so ẹni tẹ́ ẹ̀ sọ ẹ̀mí ò lè mọ̀ bí ẹ táwọn kọ́sọ́mà bá ti padà dé bí ẹ fẹ́ wá béèrè mi. Thank you. Thank you. kòkò bí àwọn eré ẹni tá wí fún tó fẹ́ gbọ́ tá sọ̀rọ̀ fún tó fẹ́ gbà àbújá ò sí lọ́rùn pẹ́ àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí bó dénú ẹ̀ àdòdìndì amòfin gbọ́ amòfin gbọ́ o amòfin gbọ́ ẹsẹ̀ rí kọjá òfin kò tó padà bọ́mọ làkejì rẹ̀ fẹ́ àgbẹ̀wò màmá dání nítorí òṣùwọ̀n tó fi wọ́n fọ́mọ làkejì rẹ̀ láfi ẹ̀wọ̀n fún ọ àfi bọ́ bọ́ bọ́ bọ́ bọ́ ẹ̀ṣẹ̀ òsì ìbẹ̀rẹ̀. Báwo? Ẹja ni orúkọ ń ṣàkàn. Why? Mo débẹ̀, mo bèrè lọ́rùn tí wà níbẹ̀ mi, ṣáde mọ anybody tó ń lórí mọ́tò yẹn. Ẹ̀tún náà avail. But yàtọ̀ sí mọ́tò, mo mo ṣàlàyé bẹ́ẹ̀ ni ẹ ṣe rí fún ẹ. Yes, mo bèrè. I had to walk around. Mo lọ sáwọn drinking bars tó wà níbẹ̀. But just to no avail má ah, ibo ló wá lè sá sí látijọ́ yìí. kò yé mi ni kò sí gbogbo ibi tí mo mọ̀ pé ń jẹ́ sí tí sọ fáwọn ọlọ́pàá wo gbogbo bẹ̀ pátá lọ́tún wa lọ́wọ́ rẹ̀ bí mo ṣe ń wo ìgò mo rò pé wà láàrin ìlú wa ó ṣe é ṣe kó jẹ́ pé ti sá lọ síbi kan. Ah, ṣé o dẹ̀ ti lọ wo gbogbo ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ìṣà aláṣẹ ìbọn nǹkan tí mò ń sọ kò sí gbogbo ibi tí mo mọ̀ yìí pé ó ń jẹ́ sí tí wọ́n ti wà lọ. ó ga ọ bí mo dẹ̀ ṣe láìkí Austin tó ṣé kó lè wúlò wà tó wù yẹn ṣá. <laughs> jọ ṣé èèyàn kan wà tó lè tí ó níwà kan ò tẹ́gbẹ́ kò lè sí kò sí nǹkan ojú ẹ̀ kú nà kò dẹ̀ sẹ́ni dẹ̀ expect ẹ̀ sí gbogbo àdè la láìkẹ́ wọ ó ti wù ọ̀daràn yẹn náà ọ̀daràn dẹ̀ lọ́daràn máa jẹ́ ọ̀daràn ni. ìwà ọ̀daràn tó wù yẹn tó bá ń wọ́ sí kò sá sí ìwò ilẹ̀ wọ́n máa wà wọ́n dẹ̀ máa rí i kò sí nǹkan pé ibikíbi tó bá wù tó mọ̀ ní orílẹ̀ ayé yìí lábẹ́ ọ̀run yìí tó bá rò pé òun lè sàpamọ́ tẹ́ pé òun ò ní jẹ ìyà iṣẹ́ òun tóun ṣe irọ́ pa èmi mọ̀ pé ó máa jẹ ìyà iṣẹ́ ẹ̀ ni lọ́lá orí mi pé mi ò wùwà burúkú sí rí mi ò dẹ̀ robi sí láyé mi lọ́lá ẹlẹ́dàá ìyá mi tó fìyà jẹ ó máa jẹ ìyà yẹn ó máa jẹ ó lè máa kojú òfin rẹ̀. Ah, mi ṣe rí so so good. At any lead. okay. and i'm working on it I know dẹ̀ dá mi lójú pé lágbára ọlọ́run We'll get to the root of this. okay. so ẹ fọkàn balẹ̀. wa ni o. ẹ̀yin wo. àwa ọlọ́pàá ni láti my police station. Ah, mo ń bọ̀. okay. Yeah kásán. Yeah, um, Inspector Kọ́láwọlé Agbájé. All right. Hi, Cobra Okikiola. Yeah. All right. A wá sí bíbá láti wá ṣáàtì inú ilé. Um, there is a particular suspect tí wọ́n report ẹ̀ fún wa. So, I dẹ̀ láti wá sílé láti wá wò bóyá a máa rí ẹ̀sìbìtì. Um, you're welcome. Yeah. I am Detective Raymond. Identify yourself. Eh, ẹ jọ̀ọ́ ṣé mo lè rí search warrant? do it, her. Okay. With my year of experience and intelligence, I'm uh, fẹ́ ní kẹjọ kẹ fún mi ní further investigation I think I'm interested in it. You are interested in that case? Yes, sir. Okay. Are you sure you can do this alone? Uh, ẹ mọ̀ mi lánàá kó tó lónìí sáà. Mm. Okay, you're right. Um, one thing to mo observe náà ni pé iṣẹ́ tó bá concern you wọ́n máa ń ṣe taratara but má wàá jẹ́ kó pẹ́. ìlú tó sọ̀rọ̀ bí ẹ̀ṣẹ̀ ò sí níbẹ̀ rárá ìlú tó sọ̀rọ̀ bí ọ̀hún ẹ̀ṣẹ̀ ò. Now there can never be a shadow without an object. So you got to know that you can never run from your shadow. I am the critic, Raymond. Detective Raymond, ṣé kò sí I Ẹ jọ ṣe ẹ̀yin lẹ́nu mọ́tò yìí. Yes, mọ́tò to me. Ṣé kò sí? No, uh, nothing. Ǹjẹ́ máa ní the station now, Station ni Chikoli. kò le? Fún ìwádìí come àbí méjì. Eh, okay, kò sí problem. Madam, I want you to be brave and precise. Tí wọ́n ṣe ń bí ní madam Okay. Ọkọ yín kọ́. Ọkọ mi, ọkọ mi ti kú mi four years ago. Ẹ̀dẹ̀ they Mary. Mary, rárá o, mo dágbé So, uh, driver yẹn kọ. Ah, mi ò mú driver o, fún àwọn ọmọ wàrà mi. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni driver. Ọlọ́pàá, pẹ́sàn yìí ti ń pọ̀ jù, kí ló ṣẹlẹ̀? Kò yé mi. Sọ ní ọjọ́ Monday, ìgbélẹ̀ wa. Ọjọ́ Monday, bí ah, mi mú wa. Ẹ wà nílé. very sure. ibo ni ẹgbẹ́ mọ́tò yìí lọ. ọ̀dà mọ́tò wà lé mi. mọ́tò yìí wà ní ọ̀dọ̀. bẹ́ẹ̀ni. ó dá yín lójú. báyìí ni fún yín ní títà kékeré lóṣù. Hey, mo rántí, mo rántí, mo rántí. Ojú Monday, mo decide láti jáde lẹ́yìn yẹn mo dẹ̀ gbé mọ́tò mi jáde bí mo ṣe ń drive out báyìí ni mọ́tò mi develop fault mo dẹ̀ pick phone mo pe mechanic mi ó dẹ̀ wà á dọ́ gbé mọ́tò lọ sílẹ̀ then after two hours mo dẹ̀ lọ gbé mọ́tò mi that's all that's all I can remember. mechanic. yes. nǹkan tẹ́ ẹ̀ ń jẹ́ kó yé mi sí ni pé ẹ gbé mọ́tò yẹn lọ sọ́dọ̀ mechanic lọ́jọ́ monday. bẹ́ẹ̀ni ṣé mo lè rí mẹkáníìkì? mẹkáníìkì ṣe ló máa dá mi. àkóso ah, nù mẹ́rin. ẹ mọ̀ wọn. Ah, ah. tí ì sí ìrìn tí ì sáà ni àbí bàbá kàlẹ́ ní ìyàwó ìtọ́dún mẹ́ta. ṣé wọ́n wá tún mọ́tò ṣe lọ́dọ̀ lọ́dọ̀ mọ́tò? wọ́n gbé mọ́tò wá sí lọ́dọ̀ ṣé Monday ni. ah èyí wà lọ́jọ́ jímọ̀ ọjọ́ monday ọjọ́ monday. so ìbọ̀lẹ̀ ah, gbé mọ́tò wọn lọ. mi ìgbé mọ́tò ìgbà tá a kọ́kọ́ yẹ̀ ń wò a rò pé bóyá kíní eh, oil pump bóyá engine pé oil ẹ̀ ló ṣiṣẹ́ ṣùgbọ́n gbà ṣe àbí mi sọ mọ̀ ní ọwọ́ tó ń da mọ́tò láàmú èmi dẹ̀ ní ìfisẹ́ tèmi parọ́ pé bá mọ́rọ́kọ̀ sí ti mi lè fi ṣe pé. ṣe realize my PlayStation. Hmm. mi ò mọ̀ wá bí kí wọ́n kà magazine mashin biyu ke madama jọmọ́ dìbò lẹ́bí mùsùn mais fún èèyàn lówó kó lọ ra nǹkan tí mo rà láti ikọ̀ mi ìgbé mọ́tò fún mo fún lówó ọkọ̀ mi tàlẹ̀gbé mọ́tò wọn fún ọ̀gá yìí dà ẹ ti parí mọ́tò mi ni ọ̀gá yìí gbọ́dọ̀ wà. ọ̀gá ọ̀gá ó lè. ẹ má lè tó tán epo epo ra ẹ fi epo gálọ́ọ̀nù kan ẹ má dànù náà lẹ́pàdà fi kọ ilé yìí o àbí òye èmi ò rí kóra èkó sínú èèyàn mi. ẹ ti parí mọ́tò mi ni. àparí ẹ o má lọ ṣe kánjú ṣe ẹ ṣe sáfíìsì lóṣù tó kọjá. ẹ wo mo níbi kan tó wà bẹ́rí bẹ́rí pàtàkì láti lọ ah, ah, kí la máa ṣe báyìí. àkóso ń dá lè ṣe lẹ́yìn kẹ́ lọ gbé káàbù rẹ̀ bí kábúkábú ní pẹ̀kẹ́ gbé lọ a lè kánjú ṣe léyìí o. Ah, ẹ jọ̀ọ́ ẹ ní mọ́tò kan lè ti parí kí n sáré gbé lọ láàrin twenty minutes padà padà sísìn. ẹ kì í rí bá a mọ̀ èrí bá a mọ̀. ẹ ti mọ̀ mi ti pẹ́ na omi disappoint yẹn jọ. ẹ mọ́tò eléyìí ló wà nílẹ̀ ẹni tó sì ní obìnrin ni mi ò sì sáré fún yín. ẹjọ ìyá mi láàrin twenty minutes máa padà fún ẹjọ. a ti wà ní ìsìn kì í sọdún mẹ́rin kì í ṣe márùn-ún àbí òye. twenty minutes. kò ní ju twenty minutes lọ máa twenty minutes. bẹ́ẹ̀ni ah, ẹ ṣe. just twenty minutes. ẹ ẹ ẹ gbogbo máa tẹ̀ tẹ̀ ní ẹ kí i ìfijó ni mo fún ọ bàbá dẹ̀ ti ní bàbá kò ṣiṣẹ́ mọ́nà láyé. twenty minutes máa padà sí twenty kan. Ah! àgbẹ̀rẹ̀ níyìn o aláìdẹ̀ẹ̀dẹ̀ níyìn mo gbé mọ́tò fún etí gbé fún kọ́sítọ́mà mi ò kó bá wọlé lè ìdórí ọlọ́run bàbá etí kó bá mi. bàbá ẹ gbọ́ ọ̀rọ̀ ọ̀run tẹ̀ sọ àwọn gbé mọ́tò wa tó ṣe lọ́dọ̀ rẹ̀ ẹ̀yin gbé fún kọ́sítọ́mà mi <laughs> Ah, tí ẹ bá mọ̀ mọ́tò wọn tó gbé lọ́jọ́ yẹn iṣẹ́ apààyàn náà ló fi ṣe. Ah! mo dáràn mo dáràn inú jìn inú jìn mo sọ̀rọ̀ mo sì jẹ̀bi mo dáràn ah! mo rántí orin ajílẹ̀ yẹ kọ́lọ̀ fọ́nrún kẹ́ ó ní òwe níwọ̀n sá máa lo ohun gbogbo. àfi kò rí ṣe máa wí ní. oore níwọ̀n ni ọ̀gá mo sóore dáràn rè ẹ̀wọ̀n rẹ lọ́rùn mi sẹ́kẹ̀. ṣé realize me police station lẹ́wọ̀n ṣé ń dá wákà ni abẹ́yà gbé yín ṣé mo lè rẹ́ni tẹ̀gbẹ́ mọ́tò fún. èmi ló ní nọ́mbà mi èmi ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ mọ́ èmi mo bá parí mọ́tò ìgbà mi mi ò lọ gbé fún un ní òtẹ́ẹ̀lì níbi wọ́n ti ń ṣe fàájì ẹmọ bẹ́ẹ̀ ka òtẹ́ẹ̀lì yẹn mi ní mọ́lọ̀bẹ̀ àbí kí wọ́n ti máa rẹ̀ bí àpò mi. alátẹnujẹ ni. àwọn tó débẹ̀. nígbà tí o máa gbéṣẹ́ yẹn fún mi twenty four seven lè mẹ́fọ́ lẹ́jọ́ ni wàá yes òkè ó wá ó kún wá sọ wọ́n sì ní the problem. Alo. Eh. Eh eh. Pure water tó wó ká náà lọ́wọ́ iwájú mi àyín o. Ẹ mo sùn ọ̀ ń gangan náà níṣẹ́ mọ dá pure water tèmi mọ̀ náà lọ́wọ́ iwájú mi sẹ́. Uh, good afternoon. Afternoon. I'm Inspector Raymond. Kí ni mo lè ṣe? In the name of the head of state, You are under arrest for conspiracy and murder. Ṣé mo lè pẹ́ lọ́yà Yes, um, àǹfààní wà fún òyìn tẹ́ bá station I've come to realize that there can never be a shadow without an object. So you get to know that you can never run away from your shadow. Bóde rere ire abá ẹ̀, ibi ló ibi abá ẹ̀, pé Àbújá ò sí. Sir, apprehend criminal. Is that so? Yes, sir. Okay. Interrogate him and get me the facts. Yes, sir. Okay, good. Um, ṣẹ́rí tí ẹ bá pa mí ní ọmọ tí wọ́n wò ní ìdáríjì tí ẹ bá pa mí ládìẹ o lè ti so i want to ask you for the second time Kill lè money back kúkúmà nìyẹn. mi ò and you are saying the same thing i a first class trained intelligence so no mọ̀ kọ́ tí mo ń sọ ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó tó bá dá yín lójú pé ẹlẹ́mìí ara yín lò tẹ́ ẹ kí ìdílé yín fojú sunkún because it won't cost me anything to blow off your head so mo fẹ́ kó ràn ẹ́ lọ́wọ́ kí mi náà lè ràn ẹ́ lọ́wọ́. Mr. Man, ilé mọ̀ nípa kó mọ̀ nìyẹn. Ọ́físà, ṣe fẹ́ kí n máa pa wá tí I'm still saying the same thing. Mi ò Yes. wá ń ṣe pé tí n bá ti jáde lọ nísìn kí wọn náà múra kó wá bẹ̀rẹ̀ sí tọ àdúgbò láti ìbẹ̀rẹ̀ dé òpin ṣọ́rọ̀ mi yẹ torí kí ni mo fẹ́ ní àlejò. ẹ̀yin náà ti wòye pé mi ò kí ń rìn ìrìnkùn rẹ̀ àǹbíṣẹ́ tí n bá máa jáde kan máa ń pè ìlú rẹ̀ kí n tó jáde. very good tí àwọn àlejò yẹn bá ti dé kó bá mi attend sí wọn kó sọ fún wọn pé mo ṣì wà ládùúgbò. Yeah. Chief Badi Rabi. Um, you are under arrest. Fún kíni? Kíni mo ṣe lórí ikú arábìnrin? Miriam Williams. Yà. Ìyàwó ẹ̀gbọ́n mi lẹ̀ ń dárúkọ yẹn nà. Ó ti kú náà o. Kéèsì yẹn dẹ̀ wà lọ́dọ̀ yín tẹ̀ ń ṣe investigation lórí ẹ̀. Kí ló wá kàn nílẹ̀? Investigation tí a ṣe lọ́dọ̀ wa ló gbé wa dé ọ̀dọ̀ yín so nǹkan tẹ́ mọ̀ nípa ẹ̀kọ́ ẹ̀yìn tẹ́ bá dọ́dọ̀ wa ẹ máa mọ̀. ok ṣé ṣé ṣé mo lè pe lọ́ọ̀yà mi ṣá. Hmm, tí ẹ bá dé àgọ́ wa ni wọ́n máa ṣe. Eh, ìwọ dúró má bẹ̀rù ń tiẹ̀ dúró eh, máa padà dé sí i láìpẹ́ ṣùgbọ́n ah. bóyá lẹ́sùn. àní kí wọ́n dúró máa kí ló ń ṣe máa dé sí i. ọlọ́pàá. Ah vermiş. Ah, bu ọ̀rọ̀ tó sọ rẹ̀ yìí, mo difficult láti mo lè ṣú ọ̀. Ayẹ̀wò, kò tí ì yé mi gan. Tí mo bá ní kó yé mi, irọ́ ni mo pa. Kí ló dé àǹtí mi ò dẹ̀ sí ní báyìí. mo tọ́ ni bó yẹ kí n ti wá látàárọ̀ àmọ́ mo kàn ń sá sọ́tún mo ń sá sósì èmi gan mo kàn ń rá bàbà kiri inú ilé nígbà tí wọ́n ti mú yàn kí ni mo fẹ́ ṣe ẹ́ láti tó jẹ́ pé mi mọ nǹkan tí wọ́n ṣe wọ́n kàn jẹ́jẹ́ mú wọn lọ ilé ní pé kí n ti sáré máa bọ̀ bẹ́ẹ̀ I'm just fed up. Ah, station ọmọ ọlọ́nà wọ́n ní pé my twelve police post ibẹ̀ ni wọ́n lọ. orí ìlẹ̀ sọ yí pé bíi báyìí because mi mọ my twelve ilẹ̀ dé my Oh, oh! èmi Mama is mo Mama is mo Mommy, mọ police post Hey, ẹ wo iṣẹ́ bá mi sọ fún sísà tó bá ti dé wípé check daddy in the station àbí. kò sí problem màá sọ fáǹtì tó bá ti dé sí wàá máa jẹ wá but she o lè ṣe òpin dájú òbẹ̀ níbọn ìjà. Ah! látọjọ́ tí mo ti mọ dáàdì mi ò parí ọjà mi tí bá tó wọn báyìí wọn ò máa lọ jẹjẹ wọn ni gbogbo wọn bá yànjà yẹn mi ò dájú kì í bá yànjà. Who lè sọ̀rọ̀ báyìí dáàdì tó jẹ́ pé o mọ̀ wọn ò lè báyọ̀ jà wọn ò kì í jà jíjẹ́ wọn ló máa ń lọ. bí ewu èyí ṣàbá mi sọ fún wọn wípé kọ́ ṣà máa bọ̀. because mi ò fi kí dáàbì sí station yẹn dúró torí sọ́nà ẹ bá mi sọ fún wọn ẹ má gbàgbé àtẹ̀yìn náà. báwo la ṣe máa ṣe é. Uh-uh. Are you alright? What's your phone? I'm going to go to the very official official um, Chief Bádéró ìdí tá a fi mú mi wá síbí ni pé gbogbo investigation ti àti pátá ó fi hàn wípé ẹ̀rọ nìkan wà lẹ́yìn kí ni ìyàwó ẹ̀ kí ló ṣe fún mi tẹ́fì ní kí wọ́n lọ pa nǹkan tá a fẹ́ mọ̀ ni. ẹ̀yin ọlọ́pàá ẹ máa gbọ́ nǹkan tẹ́ ẹ sọ ẹ ṣe máa sọ pé mi ni mo pa ìyá àdéhùn torí ọlọ́run ẹ má fi ọ̀rọ̀ tí kì í ṣe tèmi ẹ má fi yọ̀ mí ẹlẹ́rùn ara lèmi náà kí ló dé tí máa wò ó títí tí máa gbówó kí ló pa ẹ má fi nǹkan tí ò ń ṣe jèmi lọ bí mo ṣe ń wò ó sí ti abẹ́ mi pé ti fẹ́ fi máa fi ọ̀pá èmi bí mo ṣe wà yìí èèyàn ọlọ́run ni mí mi lè dá ẹ̀dìyẹ pa tó wá sọ pé mo pa òkè díẹ̀. you see mr man you don't have to pay and give back. ṣẹ́rí àti wà nínú ẹjọ́ yìí ó ti tọ́jọ́ mẹ́ta and gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ọ̀rẹ́ ara yìí ẹ bá jẹ́ ká jọ ṣe kí nìyẹn táwọn gbà yìí kẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe sọ bóyá jẹ́ bọ̀ expect a turn and dance to it àbíkẹ́lẹ́ fi ṣe rí fún. Mr. Badmus. kò ń ṣe Badmus nìkan ààrẹ tó a kó pẹ̀lú gbàgbọ́n tó ń ṣiṣẹ́ fún Badmus kàtà wọn ti wà ní àkàtà so kẹ́ ẹ̀ mọ́ ọ̀rọ̀ tẹ̀ fẹ́ sọ. ilé ìtẹ́ tó wá sọ iwájú street ẹ ẹ wò ṣẹ́rí níbi tí lóríta tí ọ̀rọ̀ dé jẹ́ ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti sọ bẹ́ẹ̀ ṣe rí bí mo ṣe wà mo ní ọkọ láàrin sọ̀rọ̀ mi ti yé kò sí nǹkan tí ẹ fẹ́ tí mo lè ṣe fún yín ṣe rí lórí ọ̀rọ̀ ẹni tí ìtẹ̀ bá fẹ́ máa fún yín ẹ̀yin náà á fi ṣe kíni ẹ fi ṣe ara rẹ̀ sọ̀rọ̀ mi ti yé any amount no máa fún yín ṣe ti gbọ́ kákan wo ọ̀rọ̀ yìí mọ́lẹ̀. nǹkan tẹ́ ń sọ tó wáyé mi dáadáa ẹ jẹ́ kó yé wa pé kò ṣe pé ìwé pa ìyàtẹ́nu directly àwọn machineries kan nìyẹn so why don't you come why don't you come straight ẹ̀yẹ kò ní ṣe kò ní ìmọ̀ àti ẹ̀yẹ tó máa ń ṣiṣẹ́ yìí lè sọ bẹ́ẹ̀ ṣe wà ní pọ́ǹsì táwọn lè gbà yìí that's no no no no mi sọ bẹ́ẹ̀ o nǹkan tí mi kàn try láti jẹ́ kó yé gẹ́gẹ́ bí ti sọ pé ọ̀rẹ́ aráàlú ṣọ̀rọ̀ mi ti yé ẹ̀dẹ̀ lórí aráàlú tó máa ti sọ́fún fún mi sọ̀rọ̀ mi ó ń fi owó ẹ máa ní ìdí àwọn ọkọ̀ bí owó tí ẹ̀gbọ́n fún ẹ mọ̀ pé fi tú ṣọ mi ti ṣẹ́ àwọn ẹni tí ẹ mú yẹn ẹ jẹ́ kó wà níbẹ̀ ẹ jẹ́ kó wà níbi tán wà yẹn sódà èmi àwọn ọmọ láti fi ṣe kí wọ́n dárúkọ pé mo rán wọn láti lọ pa tí bá yẹn mú ẹ wojú wa dáadáa ẹ wò wá dáadáa àwa ò ṣe àwọn tó ń gbé òfin sẹ́lẹ̀ bí ọ̀rọ̀ bá ṣe rí bẹ́ẹ̀ la ṣe máa tọ̀ bí ẹjọ́ bá ṣe rí bẹ́ẹ̀ la ṣe máa ṣe lórí ìdílé ẹgbàgbé ẹfẹ́ fún wa ní bribe so statement yẹn sọ ti fi hàn wípé ẹ mọ̀ nípa ikú arábìnrin yẹn and ẹ̀ẹ́dẹ̀ máa lọ jẹ́jọ́ ẹ̀ that is it. Ah, ah, mi ì sọ bẹ́ẹ̀ o ṣé mo ti sọ̀rọ̀ ni mi ì sọ anything nípa pé mo mọ̀ nípa ikú ọ̀sán tẹ̀lé.

ẹni tó gbéṣẹ́ fún mi. ẹni tó gbéṣẹ́ fún ẹ lélẹ̀. ẹ̀wọ̀ ẹ má dá lóhùn jàre ọ̀gá ọlọ́pàá òun gangan òun gangan òun gangan ló gbéṣẹ́ fún àwọn bọ́ìsì yẹn o jẹ́jẹ́ tèmi ni mo jókòó jẹ́jẹ́ mi ni mo jókòó òun ló tì mí sí gbogbo rádaràda tó wà nílẹ̀ yìí. jẹ́jẹ́ lẹ jókòó ó tì yẹn yìí náà dẹ̀ tì í ah ah chief. débi o. àwọn dáàdi ní báwọn ọmọ sí. Okay. ó ṣàmà pọ̀ ẹ́. báwo ni ọ̀rẹ́. ọ̀rẹ́ mi ló di ojú ẹ̀kọ́ rẹ lọ́wọ́ náà. a ṣe ń wí ní ẹ̀yà rẹ̀ mi ò rò pé màá lè jáde lónìí. àní ah, jáde mọ́ àdè ti promise fún àǹbò kí ló ṣẹlẹ̀. nǹkan ń ṣẹlẹ̀ sí mi ọkàn ń bò mọ́ra ni mo ṣàmọ brọ́dà mi tí ó ṣe aláìsí. Yeah. ṣó ṣàmọ̀ bó ti tó bíi three months tán ti ṣaláìsí. now gẹ́gẹ́ bí brọ́dà mi ṣe máa ń ṣe fún mi tẹ́lẹ̀ kan tó ṣaláìsí ó mọ̀ pé tú wọn náà ni mo fi máa ń leave ẹ̀gbọ́n mi máa ń ṣe àwọn kókó kó tó kú gbogbo profit tó bá wọlé sí company yẹn a máa ń ṣe ní fifty fifty ni ó máa fún mi léyìí tó jẹ́ ẹ̀tọ́ tèmi lẹ́yìn ìgbà tán kú gbogbo àwọn ọ̀rọ̀ tó jẹ́ ẹ̀tọ́ tèmi ti gbà for the past three months tẹ́lẹ̀ mi ti kú náà mo wá gbéra mo lọ sí ọ̀dọ̀ ìyàwó ẹ̀. torí kò fún mi ní àwọn nǹkan tí ẹ̀gbọ́n mi máa ń fún mi mo ń láti lọ sọ́dọ̀ ẹ̀ láti lọ béèrè fẹ́tọ̀ mi ju jẹ́ mọ̀ pé ṣe lóbìnrin yìí ṣe ló pariwo mọ́ mi ṣá tó fi àkíkọ́rí pé brọ́dà mi ò sọ fóun pé èmi pẹ̀lú òun àjọ ní company ní fifty fifty pé òun ò ní lè gbé dọ́kúmẹ́ǹtì fi kọ́mpìnì yẹn lẹ̀ and asọkùnrin èmi fi pé látìgbà tẹ́gbọ́n mi ti kú èmi ló yẹ kí n take responsibility láti máa oversee kọ́mpìnì yẹn kò sí ohun tí mi sọ tán kò dẹ̀ sí ohun tí ò fi mi wé tán ó fi mi wájá ó fi mi wọ́bọ ó fi mi wé ìnàkí inú igbó pé mi ò lè mo wá ń wò pé ah, ṣé eléyìí ò ní jẹ́ bí ìgbà tí wọ́n ń ráìdì èèyàn òun ni òun ni mo ti ń rò látijọ́ yìí mo dẹ̀ ti wá solution títí títí títí no solution. ẹ Bádéró Bádéró. yes mo ń gbọ́ náà. Ah, wọ́n náà gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ property là ń sọ̀rọ̀ pẹ̀ yìí náà ogún là ń sọ̀rọ̀ pẹ̀ yìí so easy ni ah, ìyá ọ̀bọ̀dẹ̀ tí wọ́n sọ̀rọ̀ pẹ̀ yìí sí kò lè hand over fún ẹ̀ tó bá fún ẹ kí ló fi káwọn ọ̀tí máa fi jẹun ìwọ́n sọ́ọ́sì pé ẹ̀yìn tí wọ́n náà rẹ̀ ti gbọ́n ẹ̀ kíní kan ah wo bí ṣe má tọ̀ ẹ̀ ṣe kí má tọ̀ ẹ̀ ẹni bá yára lògùn máa gbẹ̀ báyìí. bí báwo kò sí nǹkan kan bẹ̀ ju pé kọ wọ́n àti gba ọgbẹ̀ rẹ̀ pátápátá kó di tiẹ̀ tọ́wọ́ ah, tó ń bá sọ́lá gírí tí ò bá gbà ẹ lẹ́yìn ẹ̀kọ́ ìfọ́n mu kúrò ń nígbà tí mo mọ̀ pé jẹ́jẹ́ tèmi ni mo máa ń ṣe ládùúgbò mi ì dá mọ anybody tó ń ṣe irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. <laughs> Eh, láwọn bọ́ọ̀sì abẹ́ abẹ́ fagidi gba tó gbẹ ti wá fún un má ti lásán ní ẹgbẹ́ rẹ̀ but kíní kan mo fẹ́ bèrè ṣé o believe pé tí a bá ṣe irú nǹkan lẹ́yìn ṣé kò ní lẹ́yìn ṣá lẹ́yìn kẹ àbọ̀ ìtẹ̀lẹ̀ ń sọ̀rọ̀ lẹ́yìn ìjọba máa ṣe tí wọ́n pàdé pé owó tí wọ́n lẹ́yìn nígbà tí àti sanwó rẹ̀ ti tán kò ní lẹ́yìn yes. má bínú ẹ lè ti kó but ìgbà tí mo bọ́ sí traffic yẹn ó hard gan ọjọ́ ìjọ má bínú. ẹ o ọlọ́run amájẹ̀tọ̀ ẹ ti waste time wa kí ló ṣẹlẹ̀ gan. àwa táwa ń yàdéhùn èèyàn èyí tó wá fẹ́ máa yàdéhùn àwa ṣé ẹ wo nǹkan tẹ́ dá fún wa ni akọ̀dọ̀ wájú kan rẹ̀ mọ ti èmo ẹ fẹ́ sọ wá lòmùtì ni ẹ tíra gan máa cooperate o táwọn ìjọba ti fún wa ẹ jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀. Honestly, listen to the right vibe. Let's go straight to business. That's all. Um, boom. Iṣẹ́ kan ni mo gbé for you. I just jọ̀ọ́ tó lọ lọ. Iṣẹ́ yẹn mi ò fẹ́ any traces or any fọkàn. Mo fẹ́ kí bá mi ṣe kó perfect. Ah, iṣẹ́ náà Uh, ah, Cadre Street, number twenty. First house, second house, third house, the fourth house, bungalow ni. Mm -hmm. 8:25. twenty five àwọn ọmọ ẹ̀yà ti jáde lọ but from 8:39, thirty nine ó máa ẹnìkan ló máa wálé. ó mà tẹ̀ sọ̀rọ̀ yìí ṣó lọkọ̀ àbó ń dágbé ní àbó àtọ̀ ní ìjọba. nice question. ò lọkọ̀ òun pẹ̀lú àwọn ọmọ ìrìnàjò ń gbé time ló sọ fún yín pé eight to eight twenty five àwọn ọmọ ìyá ti jáde lọ nǹkan nípa àti bọ̀ wọn lọ from 8:39 mọ àyè nìkan ló máa wà lé dáàmù tẹ̀lé lórí ṣẹ̀yìn ṣẹ̀yìn. ẹ wo ẹ jẹ́ kí n kọ́ jẹ́ kí n ọkàn yẹ yín ṣẹ́rí tẹ́ bá ń bá wa sọ̀rọ̀ ẹ má máa sọ fún wa pé ókè ọ̀nà báyìí la máa gbégbà ọ̀nà báyìí la máa gbégbà ẹ wá ṣé lójú yín àníṣe mi táwọn ṣe ìjú ká pa yẹn lọ ni láwa tẹ mọ̀ pé lẹ́yìn ọlọ́run ọba kò sẹ́ńtà lè pa èṣù gan tàbá lè ṣù ẹ̀ máa pa iṣu táwọn yẹn máa pariwo ẹ̀ tó máa ṣe wọn tó iṣẹ́ ìṣù iṣẹ́ ìṣù wàhálà tàbá tó bá gbéṣẹ́ fún wa apapọ̀ ìṣù àbólí ẹ̀ yìí ibo ló gbé. báyìí aṣọ ẹ̀sìn tó rọrùn ó jẹ́ kí n mọ̀ pé kò sí nǹkan tàbí àwọn ẹ̀dá kì í parí kí lè fẹ́ ká ṣe. etí mo fẹ́ ni pé ah, mo fẹ́ kí bàmí yanjú ẹ̀. náà bí náà èlò lọ́bẹ̀ náà nìsí. fi dá yín lójú níbi ètò kọlẹ̀ ẹ̀rú ìgbè tó ń jẹ́ àwọn mẹ́jọ kan ti wà lẹ́yìn ilé mi ṣàgbọ́n for this ẹ̀ jẹ́ kí n kú. ìlọ ìgbàgbọ́ yẹn báwo la ẹgbẹ́ kú tí wọ́n fẹ́ para báwo la sọ̀rọ̀ náà báwo la ẹgbẹ́ kú tí wọ́n fẹ́ para náírà ẹni sọ̀rọ̀ tí ẹbí gba tí wọ́n fẹ́ para náírà ẹ mọ̀ ká wà àṣẹ yìí ìwọ ní ká lọ sọ lọ́ọ̀dì ká lọ́ọ̀dì máa sọ ibi sáà ti máa gbófin èèyàn sá ti accept ìlú mi ó ṣáà ti fún two hundred thousand wá ṣe fẹ́ sí fún. ẹ̀bùn sọ́yà aláàánú ló ń lò three hundred thousand ló fún mi káàsì kàdé tó bẹ̀rẹ̀ ṣe yìí. ẹ̀ẹ́dẹ̀ tó bí understand last operation ti fún mi káàsì kọ́ mo fún mi ṣùgbọ́n ilé ìgbọ́ká ṣe bá dé ẹ̀rọ máa ṣe ṣe ẹ̀ẹ́dẹ́gbẹ́ fún mi fifty percent mo ò ní jẹ yín lówó iṣẹ́ pàtó máa ṣe fún mi. Sınavı. Hadi düzgün. Tripod. Èmi lèmi gbẹ̀mí dúró tí o bá ti sí tripod ọlọ́run bá gbọ́ ẹ̀yìn ajá bọ́. níbo ló máa ti ní kí wọ́n mú àwọn aṣojú àwùjọ wá tó máa pe rí lọ tó ọ̀nà ìsọ̀kan rí ògidì wọ́n jẹ́ ìlàbáwò pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí ní òun wá ó dẹ̀ béèrè pé ṣé kò ní la wàhálà ẹ̀ sí o. ó yẹ kẹ́yìn máa béèrè bẹ́ẹ̀ ṣe tó pé ṣé kò ní sí wàhálà nínú case tó wà lẹ́yìn it's a murder case murder case ní nǹkan tó dẹ̀ máa ṣàgbé fún mi òun is only an accomplice àtàwọn hoodlums mẹ́ta tó kù tó àmì sọ̀rọ̀ accomplice ni ìwọ wọn lásán you are going to be charged for murder case detective raymond sir ìwọ if not for you àní rí ìmúlẹ̀ ẹni tí wọ́n lè you know what arrange them in court on Monday and gbogbo àwọn innocent people ta mú lórí ọ̀rọ̀ yìí please people get them to released on training you. sir. ẹ wo ìgbà ọlọ́pàá ẹ̀jọ̀ ìlú ìlú ìsọ̀rọ̀ ìpàdé àṣà yìí yóò dára fún wa bí ẹ ti wá ẹ ti wá tarnish ẹ ti tarnish personality yẹn tí o lè sí ìkọ́tà ìbọn yìí lè ṣe sí irú yìí ìsìnkú ìsìnkú ní ẹ̀kẹ́ ṣe lásìkò ìṣẹ̀lẹ̀ sọ yìí ó yẹ kẹ́ ti wọlé tẹ́lẹ̀ ẹ̀kẹ́ máa ti ṣe. torí àtúndì tó kọ́ mi bá dé akẹ́kẹ́ jẹ́ wọn bá yàn jọ rẹ. Ah! inú máa jẹun. Ah! I ló lè believe pé àbúrò daddy ilé orí wa ẹ̀ ó yà mí in fact I have not come out of the shock because me mi ò mọ nǹkan tí dáàdi tó ṣe àti mọ́mi lè máa tó lè máa fà kí ló lè máa jọ fà tó wá débi ikú ẹ́ in fact mi ò ro lọ sọ́dọ̀ wọn rárá rárá ẹ́ n kò jẹ́ kí ká máa ronú sẹ́ni lẹ́ni. ìyẹn ló dùn mí jù ní gbogbo ọ̀rọ̀ yìí òun ló dùn mí jù ní gbogbo ọ̀rọ̀ yìí ẹni ẹlẹ́ni tí òun wọ́n tí òun nẹ̀sẹ̀ òun là ló dùn mọ́ ẹ́. sista mi mo rántí. irú ọ̀rọ̀ rúrú wo lẹ ti ká ìlẹ̀ mi ò gbọ́ ọdún ẹ̀jẹ̀ ọkọ tèmi ò sọ bẹ́ẹ̀ fún mi o èmi gógó tí mo wà wájú yìí èmi ni next of king ọkọ mi mò ń sáyà ó tí mò ń sáyà nínú àwọn ọ̀pọ̀ ẹ̀ ẹ ṣe máa dé sí ìjọba fún mi fifty kí ni túmọ̀ fifty fifty ní ìgbà tó wà kú ẹ wá ṣẹ̀ṣẹ̀ wá wọnú ilé ìwé wa kò sí tó jọ ọdún àwọn onígbẹ́kì nínú ẹ̀ kí ni túmọ̀ yẹn. ìyá tèmi àbíkí ẹ̀gbọ́n mi ò lè sọ fún yín kí ló fẹ́ẹ́ fà tó máa fi sọ fún yín ọ̀rọ̀ obìnrin tóbìnrin ni náà ọ̀rọ̀ ọkùnrin náà tọkùnrin ni gbogbo ohun tèmi àtẹ̀gbọ́n mi tá ti jọ sọ kì í ṣe gbogbo ẹ̀ náà gbọ́dọ̀ sọ fún yín. sọ́ọ́rí ní àti àṣeyẹ ẹ̀yin wá jókòó ẹni pé kò sọ fún yín pé. nǹkan tẹ́gbọ́n mi ti ń ṣe fún mi for the past years láti bíi three months tẹ́gbọ́n mi ti kú ó pa àwọn nǹkan yẹn wáyé mọ́ ojú kò ní property tó jẹ́ pe èmi àtẹ̀gbọ́n mi lajọ ní ẹ̀tọ́ mi ni mò ń béèrè fún náà kí ìwọ wọn sọ pé ìwọ ni next of kin kí ló kà mí pẹ̀lú next of kin. àti àkọ́nà fún ọbẹ̀ kò sọ̀rọ̀ nínú ẹ̀ kò sí ọ̀rọ̀ nínú ẹ̀ rárá ọdún tó wà lẹ́yìn ogún èmi àti àwọn ọmọ mi ni kò sí fẹ́ẹ́nì bọ̀dì kankan tó ti yé yín ìwọ̀nba tí wọ́n lẹ́tọ̀ọ́ wọ́n fi fún ẹbí èyí tó kù tèmi àtàwọn ọmọ yà jẹ́ wọ́n nù ni á ah! èmi àtọkọ mi láti lè ṣe wàhálà wọ́n mú wàhálà tí mo ṣe àìsàn àìwọ́ káwọn ọkọ mi bá lè ṣọ́ nílé ẹwà dé sí ẹwà ní ẹni inú ẹ fifty fifty ọ̀rọ̀ rúmù irú ìwọ òrìṣẹ́ wo nìyẹn lẹ́yìn tọkọ mi kúkọ ẹ ṣe wá sọ kótó kú ẹ sọ orí ẹ̀rí létí mi. kò sí tó dá o ti dá bẹ́ẹ̀ o ti dá bẹ́ẹ̀ ṣé mo ti mo ń respect yẹn mo ti ń rè é ní àbúkù àbùkù tí wàá dé bá àbùkù ni mo ti gbé tí tí o bá fún mi ní ẹ̀kọ́ mi ní èyí tá a wà yìí sórí òjò máa rọ̀ pẹ́pẹ́ yà á kún mọ́ ló sì ń bẹ́ẹ̀ tán àṣà tó máa bẹ́ẹ̀ tán a gbé ó sì ń mi ti yẹ ẹ̀mí máa bọ́ lórí ọ̀rọ̀ yìí mo ń sọ sí i ò bọ̀ nígbà tó bá ṣẹlẹ̀ tán wọ́n ni mo sọ bẹ́ẹ̀ lè wọ́n á bẹ̀ẹ̀ káàánú tó bá yá. ẹni tó bá máa kú ẹni tí ọgbọ́n yẹn bá fẹ́ kọ́ ọmọ bọ́bọ́ lọ sọ fọ́nù kó lọ sọ fọ́nù ẹni tó bá ní kí n kú ọ síwájú mi kú bàbá bàbá kí ló dé náà. ọlọ́run má jẹ́ nínú ẹ̀ àwọn ọdẹ. gbogbo conversation yẹn wọ́n fìdájú wọlá kí kí ló dé. abọ́ọ̀gbọ́n tó sọ ni mi ò máa gbọ́ rí bàbá yìí ò máa sọ orí ẹ̀kọ́ máa tó kú wọ́n ní fifty fifty àwọn àtọ́kọ́ mi làwọn jọ ní ogún fifty fifty. mọ̀mí ẹ wo ẹ̀rù ń bà mí o tó bá jẹ́ fifty fifty yẹn náà ni o máa please wọn ẹ fún wọn náà. kí n fún ní fifty fifty. because bó ṣe ń rìn tó pariwo tó pariwo yìí ní àwọn ọmọkọ́ tó máa tẹ̀yìn ẹ̀ jáde o. ó fi ìgbà kan tó máa ṣe kí ló fẹ́ fi mi ṣe kò sí ìwà kan tó máa fi ń ṣe kò sí tó máa fẹ́ yín ṣe kò sí tó máa fẹ́ fi ṣe àfi bó ṣe wà bó ṣe gbogbo bá ti lọ dáwọ́ lé báyọ̀ bá jáde wọn lórí rẹ̀. kò sí tó máa ṣe ah! kò sí tó máa ṣe àbí bó Şikayet ediyorsun. Gbà fáyì kò lọ tọ́jú ẹ̀ sínú kọ́ńbọ́dù fún mi dáadáa. Nǹkan tó ṣe pàtàkì ló wà ní ìlú. Mo understand that. Mo kò important. Bẹ́ẹ̀ni. Àbí? Ẹ̀yìn wa. Jíjí ọkọ. Kí bọ̀ mi? Mo wá mi. Ṣé kí a ṣe kí a tó wá láti ṣe? Wo wo wo báwo olú yàrá mi bá mi mú fóònù mi bọ̀. Ah! so ìwọ ogun ọkọ tó yẹ mi ò lè sọ fún wa. mi ò expect pé wọ́n lè ṣe yẹn because ìjọ yẹn mo kàn rí pé wọ́n jọ argue Because oh mo believe pé wọ́n lè ṣe nǹkan bẹ́ẹ̀. Oh eh, kí ló máa kí ló kí ló máa sọ lọ́rọ̀ bẹ́ẹ̀ fún ọ̀rọ̀ pé ẹnìkankan lè ṣe ẹnìkan ṣé ẹnìkan wà láyé tó lè ṣe nǹkan kan ni eh? you should have told somebody at least èyí tá a fi ràn ṣọkọ ọmọ ẹnìkan pé ẹnìkan ni ẹnìkan ni ẹnìkan ni tá a bá ní option àwọn ọmọ wọn lè wá ti arrest ti pẹ́ as a suspect Mo gẹ́gẹ́ bọ́ ìwà mo ò bìlí rẹ̀ àtọ̀. Mo ò bìlí rẹ̀ kí la fẹ́ ṣe láti rẹ̀ lọ. Anyway, a ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àbí bọ̀ọ̀rẹ́ ṣé òun ló kó yẹ ká lọ mi, sórí bọ̀bọ̀ yẹn mi ò like anyway i don't know well ti bá anytime ti máa rí can apologize pé at least i accused her wrongly that's just it but i don't think i want to continue with the relationship. sista mi are you sure mo rò pé nǹkan sórí ẹ lọ́sọ̀ rẹ́ mi láti jù. ẹ lọ pé ẹ lọ ẹ ṣáà bẹ̀ wọ́n ṣáà ẹ̀ ha ọ̀ tí wọ́n lẹ̀ ní kìnìún tó wà sẹ́kù sí at least mo rí ní ìsìnjà láàrin oh my god that's just so funny. tíátà àti ẹ̀ṣẹ̀ yìí ó pè ọkàn o tí o bá ṣe pé àjọ wọn wà ní. èmi kò tí mo jẹ́ àbúrò yín mi and I will just thank God for the act. torí yẹn ló yẹ pàtàkì àpẹẹrẹ ìdáwọ́ta mú um, you see, <laughs> in my line of duty, um, níbi discipline tèmi, wọ́n kọ́ wa ní school pé méjì ni acting act tí wọ́n bá stage a máa ń pè make believe ṣùgbọ́n tó bá jẹ́ nínú uh, film lórí screen tàbí iwájú kámẹ́rà a máa ń pè close to life èyí tí mo ṣe close to life la máa ń <laughs> close to life indeed. Um, I am longing to see Tommy Tomitokbe. I would like to see her. So, mm, how do I call in? You should know now. Oh, <laughs> shit. um, Sister Timmy, just like I've been saying, here we are. I want to, despite the fact we want to close organs, ìyẹn ò ní ká má jà bọ̀pọ̀ ṣe ń sẹ́tù ẹ̀ ló kọjá òye ẹ̀dá ah, gbogbo wa admit pé uh, has not been fair in his treatment and judgment against you but, um, I want you to forgive him If fẹ́ can let go let that love that was there from the onset let it come back to the relationship. You know what I have forgiven you. What is that? Because I have come to realize You know, so many things. So. Are you sure? Yeah. Well, uh, I'm so happy about that. Eshin, really appreciate it. And uh, I'm so sorry we mi you really wá kí yín láti gbà tí wọ́n ti ṣaláìsí. Oh, no, no, mi no. No, understand everybody, they ṣàlò oníṣẹ́ tó ń ṣe. So I know you equally busy, so. Yeah, that's true. Thank you. <sighs> Guess what? What's that? No, wait, we actually have a surprise package for you. Surprise? Yes. I'm sorry for everything. It's okay. Now I know better. Please forgive me. No, please don't do that. Wow. <laughs> I love you. Let me see you. <laughs> Oh. Mm, mm, mm, Hey, don't do that. Uh, just close your eyes. My eyes are closed. <laughs> wow. Have you been excusing? No, ma, excuse Um, let's all go out together. Maybe hit out or something. That, that's a brilliant idea. Yeah, but I need to change. I need to change. I need to <laughs> I missed you. All right, I'll be back. All right. Oh, thank you.

ẹ̀ṣẹ̀ ò sí níbẹ̀ rárá ìlú tó sàn fihàn o ẹ̀ṣẹ̀ ò sí níbẹ̀ rárá mi fojú ire mi fojú ibi wò ẹ̀sùn ẹ̀sùn. Kábìtì kábìtì etí lè kókó bí àwọ̀ irin ẹni tá a wí fún tó fẹ́ gbọ́ tá a sọ̀rọ̀ fún tó fẹ́ gbà àbújá ò sí lọ́rùn ọ̀pẹ àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí bó ẹ̀ àdòdìndì amòfin gbọ́ amòfin gbọ́ amòfin gbọ́ ẹsẹ̀ ní kọjá òfin kò tó padà bọ́mọ làkejì rẹ fi bẹ́ẹ̀ rẹ wò